لا إله إلا الله لا إله إلا الله بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا له ومن يضلل فلا عدل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن تعالى سيدنا ومعفو ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن سلك نهجه إلى يوم الدين àdúgbẹ́mọ́ ọlọ́run ọba tí ọba alágbára ìlú òun tó lè mọ́ kí ọba tí tàrí ayé òun náà tó ló dára ìjẹ ọmọ ọba tó sàánú wa láti bẹ̀rẹ̀ Ramadan ti ta àbádéyé nìyí a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi ọlọ́run mọ́sàkìyà yọ bí ẹ̀rọ lọ́dẹ̀ àbúsìláì bá a ti bẹ̀rẹ̀ sáàbà bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ìdílẹ̀ bá tú Ramadan ti mẹ́ta sí lọ́gbọ̀n mẹ́ta òbílọ́gbà tọ́wà mú ọba rí ó lè parí ẹ̀bí bí mọ́kàndínlọ́gbà tọ́wà mú ó lè parí ẹ̀bí bí ọ̀rọ̀ àwọn àjẹ́ abẹ́rẹ̀ táwa máa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ táwa máa lè mẹ́tàdínlọ́gbà yìí à ọ̀yẹ̀ ká pọ̀ lọ́pẹ́ bọ́lọ́ ìbọn àwọn tí a jọ bẹ̀rẹ̀ kì í ní gbogbo náà lájọ tá a dé yìí o ìdí tá a tó máa dé yìí náà kò sábà dání gbogbo wa náà láti sọ wa kẹ́ náà. wàtá kọlọ láwí níjẹ̀lẹ́ lè fi fà ilé. rọrùn. Ìdákẹta là ń kó rẹ̀ lọ́tọ́ ọmọ ẹjọ́ jọ yẹ́. Wọ́n láàjọ́ kan oṣù rẹ̀ ọlọ́ta ààrẹ ọlọ́run, àbìọ́ ni kò sí ètò oṣù tó fi dá ọlọ́run. Ọlọ́run àbìọ́, ààrẹ tó wù rẹ̀ yọ dábẹ́ yọ ọ̀gá wa. Wọ́n láàjọ́ kan oṣù rẹ̀ Àwọn àtọ̀nà ẹ̀kọ́ pọ̀ fún agbájọ́ ẹ̀dá ìjà náà máa máa. òye ọlọ́run gbogbo àwọn aráyé àtẹ́lẹ̀ ọlọ́ba ní kẹ́ wọn pẹ̀lú ẹ̀ gbogbo àwọn sàádà ìkẹ́lá ọlọ́ba ní kẹ́ àwọn náà gbogbo lábẹ́rẹ́ àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàádé lọ́kùnrin lóṣèlú ọlọ́ba tàbí ní kẹ́ àwọn náà ìwọ́n ká ní gbogbo òkú mùsùlùmí pátá tí wọ́n wá sáyé láti wá fẹ́ẹ̀fẹ́ ìjẹ́ ti padà sọ́dọ̀ ọlọ́run bá lè fi dábàá ògùn wọn àmì ọlá àjọkọ̀ òdòdó ọlọ́run àmì ọlá àbítóbi rẹ àmì àtúlọ́lẹ́ ọlá àbílẹ̀ fún wa àmì ọlá ìgbékù ọlọ́run àmì lẹ́yìn wá gbà náà àwọn tọrọ gbogbo àwọn àfẹ́sì tí wọ́n bẹ lórí ayé lónìí tí wọ́n ń jọ́sìn fún ọlọ́run tí wọ́n ń para ayé ilẹ̀ ìsìn rẹ

bàbá wà nínú mọ́ta báyìí tí wọ́n ń bá ẹgbẹ́ ọlọ́run lọ àtàwọn àtàwọn tábìlẹ̀tì yẹn lọ abẹ́. nígbà bá ti débẹ̀ ní sẹ́ẹ̀dì bẹ̀rẹ̀

nínú mọ́ta nínú ọ̀rọ̀ láńtọ́ pé àrí ọlọ́run abẹ́ dúpẹ́ rẹ̀ kò láàjọ́ kan tó lọ́wọ́ àwọn àpẹ ọ̀rọ̀ mo ti bá mi sọ wọn lọ́rùn láyọ̀

Àbí ọlọ́run ara wa lẹ́nu ìdàmí ìrọ̀lọ́pọ̀lá àbájú yóò wà fún án. Láti sàlékún àlàáfíà ara wọn. Ìdíkàlẹ̀ ni wọn lò pẹ́pẹ́pẹ́ ìsìnlá ilé ìyàwó. Ẹ̀rọ àti màfílẹ̀ ní ìlànà afẹ́kọ̀ọ́ ó lọ bí ọdún tó ń bọ̀ ọba tó wá ń sàánú ẹni ọ̀ká wá tí àdìwà mílẹ̀ ní ọlọ́run adúgbò fún ọrùn gbogbo lẹ́nìkọ̀ọ̀kan wá gẹ́gẹ́ bí lẹ́nìí nínú lọ́pẹ́ ọlọ́run wọ́n àjọ wọn lé tó bí. Gbogbo tí wọ́n bẹ ìkọ̀ọ̀kan wọn ló jẹ́ láàfẹ́. Tí ń bẹ lọ́nà wa láàfẹ́ jẹ́ bí lónìí. Ọlọ́run wọn náà pé ìwọ lọ láàfẹ́ ọ̀rọ̀. Ọlọ́run bá mi yí padà sí dáadáa. Ọ̀nà tí ó gbà lùmọ́ wá ní ọlọ́run bá mi yí lọ́bẹ̀. Ìwọ̀n àjọ kan tó lọ lọ́run. Ìwọ̀n láì ní kò lọ lọ́run. Yóò bákan náà tó fi ọlọ́run fún àwọn elétò wa láti àná ìlú wọn ti bẹ̀rẹ̀ tẹ́ lórí òní ìgbé bóòlù yóò ti dá bóòlù àti lẹ́sìn bọ́ọ̀lù yìí yóò fi dá ní gbogbo ènìyàn ọlọ́run àdíkẹ́ ọlọ́run ti ràn wá lọ́ ó jẹ́ àyínú àrùn ìbọ̀yẹ̀dú ọ̀láyìí kúlẹ̀ rẹ̀gẹ́dẹ́ àwọn tó ṣe wọ́n bẹ̀rẹ̀ jábọ́látá wọ́n wá ń bẹ̀rẹ̀ láti jẹta látàná lónìí náà ni wọ́n lórí rẹ̀ àti ọlọ́ọ̀bà àníyànlá gbogbo ẹnìkan ká wá ọlọ́run láti lọ bẹ́ẹ̀ láti mọ òun ọ̀dà àjọpọ̀ ògùn ọlọ́run ọba tó wá ń kẹ ẹ̀sán dáadáa lọ́dọ̀ ọ̀sán àwọn àìsàn ilẹ̀ ìtàn rí bẹ̀rẹ̀ láti orí ẹni tó ṣe alákòóso gbogbo wọn òun náà ní dọ́kọ̀ Ismail Abubakar ọlọ́dàmú ọlọ́ àdìsàn ìsọ̀rọ̀ ara akọ̀ oníṣèwájú ọlọ́run ọlọ́lọ́mọ ìrẹ́jọ́ ẹ̀ lọ́la àwọn ìrẹ́jọ́ ẹ̀ ìpínlẹ̀ ìrìn àbẹ̀ ìnà. tí a bá tó wá tẹ̀síìrì lọ ká bá balẹ̀ ètò títò gbogbo nǹkan ti yẹjú orí ìjókòó dáàbà yìí ibẹ̀ náà ni nǹkan tó yẹjú yá máa gbé lọ lébi sí lórí lórí bá wa kìí ṣe ẹsẹ̀ máa tó ẹ̀ máa tó ara tó ara o ó ti tẹ̀lé yẹn ó ti tẹ̀lé ní ó ti tẹ̀lé

àwọn èèyàn kan máa lé pé wọn ò kì í jókòó tí wàá tẹ́lẹ̀ lọ́dọọdún àwọn máa ń bọ̀ àwọn tí màmá wọn lè láti kó tí wọn àwọn òsì bá tí wọn á ti máa lọ wọn máa wọ olùwọlé nígbà náà ìtàkùn wa ti pèsè àrẹ lẹ́ẹ̀kú ara rà اللهم أنت وليون عقاب يا رب أولى ayé wọ́n dá kúrò láyé wọ́n tún bí àjọ ayé wọ́n tún dá lọ bẹ́ẹ̀ náà ni Ìlàrí wọn láàrin ọ̀fí. Akọ̀dù sọ́dákọ́, wọ̀n gbogbo ìtọ́wọ́bá, wọ̀lẹ̀ ámùrù bèèrè àmàlì sọ́rẹ̀. Ìtọ́lọ̀ ń sọ̀rọ̀ lórí, lẹ́nu àti ní bá sàrá ó túmọ̀ sí pé àwọn èèyàn tẹ́ wọ́n ti sàrá àtàwọn ọgbà oríta àwọn ọ̀tàríta ilé tí gbà lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ẹ̀sìn sàrá lẹ́yìn ìgbà náà ẹni ọlọ́run bá gba sàrá rẹ̀ yóò rọrùn fún ọlọ́run láti gba dúdú bá rẹ̀ náà ọdún àwọn obìnrin kan tuntun bá rẹ̀ lẹ́yìn ìgbà yẹn ìlọ́wọ́ ọba àlejò lábẹ́ wá bá máa dé lábẹ́ pátápátá láàbá oríṣi ìyàtàgbà tuntun bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́ ìwò oríṣẹ́gbà tuntun bá rẹ̀ yìí ìdí òfin máa lọ́nà oore òun náà ní kọ́ máa ti bẹ́ẹ̀ lẹ́yìn ìdílé lẹ́yìn ẹ̀ ìlọ́pọ̀ àlejò ọlá ilé òfin ara yẹ pé ọlọ́pọ̀ ìṣẹ́láwádá kò lọ kèékì rò bẹ́ẹ̀ lẹ́yìn ìwà polisi lọ́dọ̀ ọlọ́run ọmọ rẹ̀ ti ń kí o ọmọ rẹ̀ yọ bàtà òun náà máa ti lọ gáàdì sòkòtò ìlọ̀pọ̀ wọlé máa ọmọ mi ò gbà lẹ́yìn torí ìjọ ọlọ́run ọmọ àgbẹ̀yàwó rẹ̀ lẹ́yìn èèyàn lẹ́yìn ìgbà wọn tọ́lọ̀ máa wò yìí ọlá ọyọ àgọ̀ lórí ẹ̀lẹ́ mi tọ́lá ẹgbẹ́ pé ìjẹ́ àbìsí ìbáyé tẹ̀sí ní àmúwá àdìyí sọ́dọ̀ تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك إن صلاتك صل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. أما عليكم لا تزور الله عليه محمد صلى الله عليه أثمن أموالهم صدقة أثمن أموالهم صدقة ọlọ́run náà ti gba bàrá wa gbà wa أثمن أموالهم صدقة ọlọ́run náà ti gba wa jẹ́ kí wọ́n ti bàrá bẹ́ẹ̀ bí wọ́n bá ti wá ń dé wọ́n á wọn. تطالبوا فيهم وتزكيهم بها ṣe èyí tí wọ́n ṣe tí ò ṣe bẹ́ẹ̀ kí a bá tí wọ́n ṣe sàárà ájọ gbogbo ìlàkó lára wọn. Púpọ̀ irúgbùn wàdúrà kí ìrìnlẹ̀ á. Ọlọ́run ní fún wa. Wà sọ lílì àlẹ́ ìhì. Ọlọ́run wà rántí ẹyọ́ bá wá ṣe tẹ̀láṣẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ṣe lówó rẹ̀ wá

صلى الله عليه وسلم احنا tí ò ní nípo ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ọwọ́n nípo níbi táwọn èèyàn nílé òun jayé ní a bá jẹ́ òun ọwọ́ kò lójijì gbà ó fẹ́ wọ́n tó fẹ́ tó wò ẹ̀fẹ́ wọ́n àkọ́kọ́ tó wò ọlọ́run tó wọn àgbà lẹ́ẹ̀kejì ọlẹ́bẹ̀ẹ́ لك الأولى وعليك الثانية wọ́n mú ọlá kọ̀ọ̀kọ́ lè yẹ àmọ́tẹ́ ẹ̀kẹ́ ju ọ̀tẹ́tẹ̀ nínú ayé kan wà nù àmọ́tẹ́ àbẹ́wọ́n lè jẹ́ pé ó ń lè fẹ́ bàá àbọ̀nà wọ́n bá tàbílé rẹ̀ rẹ̀ ẹ̀sẹ̀ lọ́wọ́ tẹ̀ bàbá rẹ̀ tó ṣe wọ́n tàbí gbogbo bẹ́ẹ̀ yóò wà lẹ́yìn tó mọ́ kẹkàkẹkà padà ọlọ́run ní kúkú ní àwòrán yìí sọ̀rọ̀ àkọ́tà. àwòrán yìí sọ̀rọ̀ àkọ́tà òṣùpọ̀ mi rùn wọ́n tó láti yẹ ìlera wọ́n sọ́lé àlẹ́yìn إِنَّا صَلَاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ ọmọ rẹ̀ kọ́ ọlọ́run ìpàdà lójú ẹ̀rẹ̀ tí ń tẹ́lẹ̀ yọ àyè ọlọ́run rẹ̀ bí àbá lọ́jú tọ́bà lè mú tọ́nà ọ̀gbọ̀n tọ́jà méjì tó lo ìdáka wáyé ara rẹ̀ ọ̀wá tó rẹ̀ ìṣòkò olùkọ́lọ̀ padà lójú ẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìrọ̀lá ọlọ́run àdìgbọ́lá

ẹni tí ń kí ń rẹ̀ jẹ́ òjò léjì ju wa èdè nílé tí ọba tọ́ta ọlọ́run kọ. àti ìwòlọ́lọ́run ọba tó máa bèèrè tọ́yẹ kó wà lọ́run ọmọ tó yọ ìfẹ́ pọ̀ kò tí ìfẹ́ yóò fẹ́ pọ̀ bèèrè tó yọ lọ́run ti pọ̀ ọlọ́run èdè jọ́ yẹ̀yẹ̀ fún yàrá Akálàṣẹ ìwọ̀nà wá ronú sí tó fi pẹ̀lú ọlọ́run. Tó fi lẹ́gbẹ̀rẹ̀ ìfẹ́ tí ó máa fẹ́, ìjọ́ ọ̀run, ìjọ́ ìrẹ́kì rẹ̀ lọ́wọ́ ti wọ́n náà bàrà. Bí a máa ń pe tó tó wọ́n lọ́rọ́, àmọ́lọ́pàá tó wọlé ẹ̀ ọlọ́pàá àti yóò lọ́wọ́ dànù yóò rí pé ayé ìwò olùdíjú wáyé. Ọba tí wọ́n dàbí yára rẹ̀ mú. Àdámú yá dàmú àná mọ́ àwọ̀ yá kọ̀ bá lò táwọn bá dà á lè bá rí yí. التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم الله يعلم يعلم تكجم المواد ويدعو أن الله أمامني بأن الله يهوى يبدأ التوبة ìgbáàdì ọba tí máa ń ta tútù bẹ́ẹ̀ ẹ̀rù ọlọ́run ẹ̀rù ni ó ronú sí tí ń ṣe tí ó kù bá lórí ẹ̀ tí mo pa àwọn ẹlẹ́sẹ̀ kí wọ́n gbẹ́sẹ̀ lọ́wọ́ ní lónìí oúnjìnà ni ọ̀rọ̀dí ni ẹlẹ́wọ̀ ni oúnjìjìjì ni oúnjìnàrú ni tí ó kú wọ́n bá lọ mọ́jú àrà kí a tún bá lọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run làdúrà rẹ̀ tún bá rẹ́rú ojú àtàlọ́ rẹ̀ kí ní pọ̀ rẹ́rù láti máa lè fún wa ẹnu orí ó mú pé ìtọ́ ti dá lọ́rà tí a bá kà fókun òkú òkú rẹ̀ sàn òkú nu ọlọ́run rẹ̀ tẹ̀lé òkú òkú lè tó bọ́lá pọ̀ tó rẹ̀ àmọ́ bá lè jọ ọlá tọ́ bá tó òkú lọ́nà ọgọ́rùn-ún ọlọ́run lè kò jíjọ. Òníyà ìbádíyà lẹ́bí náà tó kú àdá àrùn sí láàrùn min rahmatillah inna Àwọn èèyàn tí wọ́n lẹ́sẹ̀ tó ń jẹ lọ́ti wá jẹ́ rí, àmọ́ ìgbàtọ́lọ́ ni wá ń jẹ́ wọ́n wá polisi ọlọ́dún polisi wọn náà ni ẹni ọkọ̀ òpinu pé ìrì ṣe bẹ́ẹ̀ rà lọ́dún yìí ọlọ́run polisi rí ó ti dáwọ́ mẹ́kọ̀ọ́ máa ti máa àpolisi ọlọ́dún wa ọlọ́run náà polisi wa. àkúrú sọ̀dà ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n lẹ́ta sàá rẹ̀ rú arúgbá lè bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àti ó tó di ọlọ́run yọ́ta bóyá

ẹgbẹ́ ní ọ̀sẹ̀ ẹyọ̀kẹ́ gbogbo àtọ́sàn bí a bá tún ké àbọ̀mọ̀ ilé ẹ̀ méjèèjì iná lórí rírà àbọ̀ náà ọlọ́run ti sọ̀rọ̀ ẹ̀rí ìjẹ́ lórí. àwọn méjì tí òkú bá ń ṣe sàárà kí ní ń ṣe sàárà ọ̀rọ̀ ẹnu lásán ọ̀rọ̀ ní ń sọ fún àmì ní kòtò ní ìdí ẹ̀ lásìkò tó ní ìdí ẹ̀ ọba àlejò ọlá lọ́wọ́ láwọn ti pé ọ̀rọ̀ tẹ́ ẹ̀kọ́ fún yìí ìkọ́ tààrà àbò torí ń lò ó ti láyé rẹ̀ lójú tùpadà èyí máa ń gbàrà dàgbàrà. Ọlọ́run lọ wá máa ti bẹ́ẹ̀. Wà á nà lọ́ àbúwọ̀ tàwábù rọ̀ fún ìmọ̀. Wà á

bí ìmọ̀kúnmọ̀ bí ìjẹkúnjẹ bí bí ìrìnkúnlẹ̀ àwọn ayọ́ ọmọ mùsùlùmí lẹ́yẹ pé ó ti ju ìgbọ́ tí mú wọn lẹ̀ ní ojú gbogbo àwọn èèyàn rẹ̀ ní ìpè ti àwọn ti mẹ́rin tí àmọ́ pé ìyẹn mú ó tó ń dàájá o ó lò tó gbà pé ẹ̀yọ́ bá lè wọ́n máa tó wá ọ̀fẹ́ káyé wọn dáa sí ẹ̀kíní ẹkú tí a kó lè lọ ọmọ lọ máa dáa méjì àyà àgbóró lọ ẹkú náà ó ti gbà pé òun èdè ìlú ẹkú yẹn lé òun gbogbo lẹ́kó dé ìlòwó òun òbí gidi owó abíọ́lá àdàlù yàrá ti ká ń lò dánù náà ní èyí ò tí ìrìkùn rẹ̀ lámúbitó ti jẹ́ ọba ti mú débẹ̀ ní ìsìn tí ọba ti jẹ́ ìpín ẹ̀ ẹnìkan kò ní kì í lọ èyí ọ̀kan ní ládàkàkà lẹ́yìn bí a bá ń pe tí ọ̀dá ajọ́ sí nínú bí ìsìnlá bí nǹkan kan ìtọ́lá ní kó tún bá fún rẹ̀ ọ̀yẹ́ kọ́lọ̀ bó mú kọ́lọ̀ bá mú ẹni tí mú jìyà ìjọ bẹ̀rẹ̀ ní pé òkú rẹ̀ méjèèjì ó dùdú wọ́n wà á pọ̀ sí àwọn tí wọ́n fi pọ̀ mẹ́rọ sí ìlú àmọ́ wọ́n pọ̀ sí ẹ̀sì bẹ́ẹ̀ làwọn ìrìnlẹ́ ló ń jìnnà náà ìnáà yóò ṣe ó ti ń ṣe ó ti ń ṣe wọ́n ti lọ dáwọ́ dáwọ́ pàdáwọ́ ní ọ̀pá ṣe lójú ẹ̀ wọ́n kọ́ tó ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọ̀rọ̀ kí láyà yóò máa kú kí ní ìjọ máa lè lórí ó bẹ̀rẹ̀ ṣe gbogbo àyẹ̀wò ó ní ìjọ òtún náà sí ìkẹsẹ̀ wálẹ̀ padà àwọn ìyẹ̀wò lọ́wọ́ ni ibi tí a rà wọ́n tí ó lẹ́nu ló ti bá rẹ̀ wọ́n lẹ́sùrù tó bá pọ̀ mi jọ́ta díkìtì ayé jẹ́ náà jọ́ta bí àwọn akẹ́rẹ́ ayé rẹ̀ lọ bẹ́ẹ̀ bá lọ ayé rẹ̀ ọba tí ó mọ́ kú máa dàrá bẹ́ẹ̀ bá lọ ayé rẹ̀ ó tẹ̀lẹ̀ kú máa dàrá abẹ́ni tí ò lọ ayé rẹ̀ fẹ́ẹ́kẹ́ bí fẹ́ ń fi ọ̀nà kú ìní ń fa ẹ́kú òbí àgbà tó fi lọ ayé rẹ̀ ó bá ti wú rẹ̀ kọ́ fẹ́ rẹ̀ ìnira náà ti lọ ayé àwọn èèyàn ti lọ ayé rẹ̀ lọ wọ́n wúlò jùlọ lórí ọlọ́ni kú ní ìmọ̀lú wọ̀tún ní ìmọ̀lú عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما الساعة

ṣe dáadáa kọ́ àti lọ bàbá àláwò àláwò àrùn ìtọ́ ọ̀fẹ́ ní bẹ̀rẹ̀ tọ́ rí wà ọ̀dúnrù òjíṣẹ́ rẹ̀ títà náà máa máa ṣọ́ọ̀tí bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ olórí òun. Máa kírọ̀. Ìṣe olóore máa ń sẹ́nà. Kì í lọ pé sọ́nà nìyẹn, ẹni ọba kò fi sí sí olóore èṣù sẹ́ni. Ẹni èṣù ọba ṣe yóò máa ti sí olóore lọ kí ní tó fi pàdé ọlọ́run yìí. Ẹni ọba rẹ̀ fẹ́ pàdé ọlọ́run rẹ̀ وَأَنَّ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ وَيُنَبِّئُكُم بِمَا Tàtúrọ̀ dúnà wọ́n láìpá àbọ́bọ̀ ọlọ́run pẹ̀lá ń ṣe ní ọ̀dá. Ìyẹ́kọ̀ọ́ sí àjẹ́lú ayé yìí tó ọba ṣe dáadáa lọ́rọ̀ pẹ́ ọ̀pá àbọ́bọ̀ ọlọ́run. Bọ́lá ìtàkùnkọ́ mi lọ́rọ̀ ọ̀fẹ́, ìlòdè láàárọ̀, ìlòdè lọ́sàn-án, ìlòdúnmọ́jọ́ alẹ́ rẹ̀ ṣe túrọ̀ dúnà ìlà áàrin ìrìn ọ̀dá. Túrọ̀ dúnà ìlà áàrin ìrìn ọ̀dá. àti káàkiri kí ló ṣe o àwọn ọ̀wá ṣe tí ọ̀tá lọ́nà ní gbangba máa ń ṣe kọ́rọ̀ ọba tó wá ní gbangba ọmọ kọ̀rọ̀ ju gbangba lọ ìwọ́n tó ọkọ̀ sí kọ́rọ̀ ilé tó ń ṣe bẹ́ẹ̀ kọ́rọ̀ tó kí ń ṣe tí ọ̀tá ọ̀mà gbogbo ẹ̀rọ lọ́wọ́ àríwá kájáwọ́ fi jọ ọ̀mà kápadà sí tó bá dáa pàápàá jùlọ ọmọ ọ̀dá lára yìí a ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ti lábẹ̀rẹ̀ ní rọrùn à ń bá lọ bá ní ọdún ìjà ayọ̀lẹ̀ ní rọrùn bá a ti wá bẹ̀rẹ̀ tí gbogbo òlú túbà tó túnṣẹ̀ yìí táwọn kálukú balẹ̀ sí tọ́lọ́ yìí ẹja máa bá lọ bẹ́ẹ̀ tí wọ́n máa bá lọ rọ̀mọ̀dá ní lọ ọlọ́wọ̀ ọ̀rọ̀ rọ̀mọ́dá rí lọ ọlọ́wọ́ òkú láyé rẹ̀ ndị ṣe ń lọ èyí yóò kó padà dé na tọ́lá tuntun rẹ̀ yóò kó dé wá bá ẹni rọ̀mọ́dá bá fi lórí dáadáa tọ́lá yẹn ọgwụ anyị. اللهم لا تعلمها بسم الله الرحمن الرحيم نعم حكم حسن أنواله أخرجته الجليل عن بن عباس أنا أولى الذين أسلمهم النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سواء المسجد لما اعترفوا بذنوبهم وتاب الله عليهم وهو أبو البابة وأصحابه جاءوا بأموالهم فقالوا يا رسول الله هذه أموالنا التي كانت سببا في تخلفنا فتصدق بها عنا وابدا لنا فقال ما أمرت أن أعبد من أموالكم شيئا فأنزل الله خذ من أموالهم صدقة. آه. الله عليه وسلم ìbá wá sọ àwọn ọ̀rọ̀ yìí lálébá àtàǹfà níbẹ̀ lálé múnú ẹ̀lò múgbèta ayé tiwa náà lálé jẹ́ tí wọ́n ṣe dé wa náà ti padà lójútù ẹni ọba ju ọ̀rọ̀ ọlọ́run ayé lójútù àgbáwà lójútù wọ́n lọ́wọ́ láyà ìlọ́pọ̀ ọ̀rọ̀ ìwá látọ̀lá fúláì fún àbá àgbọ́njọ́ láàrin wọn ó ní àwọn èèyàn yìí àwọn wo ni àdàjí àti lọ́pọ̀ ọ̀run omi ti wá rí àwọn àwọn wọ́n jẹ́ ara wọn mọ́kò mọ́sánájú ojú nínú àmì àrí ilé tó àwọn ti àwọn àmàlẹ́kọ́ wá wọ́n wá tẹ́ra wọn lọ́dẹ̀ káàrí tó dé ìbànà ìdé àríwá tún ẹlẹ̀ lẹ́nà kára wọ́n tẹ́ wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn wọ́n bá ń ta ló jẹ́ ilé ni wọ́n ṣe ìlọ́lọ́ọ̀lá àlejò ọlá tọ́lọ́mà orílẹ̀ wọn wọ́n wọ́n dùbà wọn àbúrú bá bẹ́tẹ́ wọn àwọn náà ní àbúrú bá àtàwọn ẹ̀dọ́ rẹ̀ jáàbù bí àmúwárí ìfọ̀kọ́lù lẹ́yìn tàbí àdájìkú wọn rẹ̀ wọ́n máa lọ gbogbo jẹ́ ní pátá wọn náà pé ìtànàmì bá alákòóléjì lọ́dọ̀ ọlọ́run tó wà fi wọlé jẹ àwẹ́ yìí àti náà bẹ̀rẹ̀ dáadáa ní ìdòtú táwọn aláwọ̀ lọ wọ́n wá lọ gbogbo dúkìá àwọn bàbá wọn kò wá bàbá mi. àbíyí àmọ́ánúnà àlẹ́bí káàkiri sábà máa fi bàbá lókìnà. wọ́n ní owó jẹ ọlọ́run àwọn owó wa rèé owó tó kọ́ bá wa rèé ìdí òjá máa ń tà táàmì yapa àwọn jọ ọlọ́run ìdókòkùn bá àìtẹ̀lẹ́ olóògùn rẹ̀ wà lẹ́gbà pàtàkọ́jà bìbí àánà wáta òfin lẹ́nà bá ti fi gbogbo ẹ̀ṣẹ̀ tààrà gbogbo ọ̀tà tó wà yìí ṣe tààrà fún wa wá wà kò yí ìwà lọ́dọ̀ ọlọ́run wọ́n tó gbogbo owó wọ́n inú tí òjò wọ́n kí wọ́n lè láàrín epo wọ́n ọ̀tàá owó tí bẹ́ẹ̀lẹ̀ ó máa jẹ́ gẹ́gẹ́ sí gbogbo owó ìyẹn wá pàpọ̀ ní àwọn àtúnjẹ ọlọ́pùn Orúkẹ́ náà pọ̀lọ́lá àlọ́fẹ́lá. Àrẹ́mì ní orúkẹ́ kó lè yìí, ọkọ̀ tó tọ́, àmọ́kọ̀ tọ́ tẹ́lẹ̀ kí ń gọ owó tí wọ́n bá pàmílá tẹ́lẹ̀ gbà. Jẹ́rìsánà ní bá ti pàdé ìlú ọjọ́ ọlọ́pù ní sí èrè. Kìí bá náà bí ìrọ̀ ọ̀bá ní ọkùnkùn ó ọkùnkùn àìjọ náà. Kọ̀ọ̀ ọ̀bá ilẹ̀. Ọwọ́ ọlá ti ọlọ́wọ̀ òkú bọ́ta láàárín òjò Kíkà náà wà tààrà ọmọ àtọ́sọ àdájì lòrò sí. Ọ̀sán láti lòrò sí, owó láti ọ̀nà tó pọ̀ sí ní. Ọ̀rọ̀ tó pọ̀lọ́ bẹ́ẹ̀ láti ẹ́gbà náà ní. Òtítà tí wọ́n tọ́lá ń lò lọ. Ìtọ́lá ní orílẹ̀ tọ́lá tàbí ẹlẹ́ tọ́jọ́ rẹ̀ sí. Àtàkùn ìwọ́n ọ̀pàdé jùlọ àtàkùn ọ̀gá sallallahu alaihi wa sallam. olóòwà náà wọn náà lágbàá ilẹ̀ ọlọ́run màkọ́ máa tó ní ọ́ ọmọ tí ó lè bọ́ sí tọ́lẹ̀ lúurú ó lè tí lẹ́ẹ̀dẹ́gbọ́ pèjọ ọ̀gọ́jọ́ kọ́lá lọ gba lọ́nà òfò ọ̀tẹ́sẹ̀ ní ìmàmánà ọ̀dá lọ bá fi sí tọ́lẹ̀ ọgbọ́ tí kò sí فأنزل الله خذ من أموالهم صدقة ọ̀rọ̀ ní àwọn ìsọ fún wa ọlọ́rọ̀ àdíjọ bá rán sọ ayà kalẹ̀ pé ó ní àwọn àdìyí sọ́dà ọ̀dà Nígbà ní àmẹ́bì tó wá dà lọ wọn tọ̀lọ́ láàrin ọ̀sọ́lẹ̀. Fàkàkọ́ta rọ̀súùlù tọ̀lọ́ yóò ṣẹlẹ̀ àtọwà ní ìrùsúlùsà. Àdábì wá ní àfílẹ́ta, gbogbo jẹ́ kó wá fún ọwá ní àfílẹ́ta. Ṣẹ́ni bí àwọn kó gbogbo ẹ̀ lọ, torí pé ìtòhùn wọlé káàkiri ọlọ́wọ́ tẹ̀ àwọn padà lọlé. Wọ́n àmú náà lọ́wọ́ bá náà ń gbé àmì ìlàmúwáyìí oníṣìmá agbádẹ́bẹ̀ ní rárá o wọ́n rí mú bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni anẹ́bùwá ní ẹgbẹ́ mẹ́ta anẹ́bùwá ló bá tẹ́lọ̀ mẹ́ta mẹ́ lọ́wọ́ ìtànú ẹ̀ lẹ́yìn ìgbà tọ́wọ́ yọ̀ dá ní o náà ọ̀rọ̀ àtọ́jú وقال الحسن البصري وكان ذلك كفارة ذنب الذي أصل منه àbá àwọn aláàrẹ lábá ọlọ́mà ni àdékùn ẹgbà wá ó ní ní bàbá náà ní ìgbàlọ́ wọn ó ní kàfàárà ẹ̀jẹ̀ wọn ọjọ́ ìgbàlọ́ fún ẹ̀sẹ̀ jẹ́ ti sẹ̀ Tẹ́mà kẹ́ ti tẹ ọlọ́run torí pé wọ́n kọ ogun jọ ọ̀rọ̀ lé wọ́n jókòó ti ìgbé ogun tó pán wọ́n ń bá lọ lọ àdájúwá lójú wọ́n adé lálọ́ àwọn polisi àwọn ọlọ́run fẹ́ sọ̀rọ̀ lè máa lórí wọ́n padà àmà ló ń bẹ̀rẹ̀ pé táwọn ti ọ̀dá ó túnmà sí pé tí ẹ̀rọ ń ti ọ̀dá lọ tí ọ̀dá máa ń nà sínú ọmọ rẹ̀ pé ọ̀dá ọlọ́run òbí rẹ̀ tó ọmọ ti wà lórí ìgbẹ̀rẹ̀ tí ọ̀dá ọba àti òfin ọ̀fẹ́ tó ọ̀dẹ́ lọ́rí ọ̀dá tó bẹ́ẹ̀ ti mọ̀ ọ̀fẹ́ ọlọ́pẹ́ àrẹ̀rọ ọbẹ̀ tó kó bẹ̀rẹ̀ ìbí wọ̀ ọba fi àyàn fi àyàn fi àmà àtàkù rẹ̀ tó ìbí lọ́wọ́ fẹ́ kó dé sí ọ̀rẹ́ pé sí òun قال جماعة من الفقهاء وقال الجماعة من الفقهاء نعم القرآن في هذه الآية الزكاة المفروضة وعلى هذا يكون قوله تعالى خذ من أموالهم هو لجميع الأموال والناس wọ́n jẹmọ́ láwọn fún àwọn àwọn ọmọ pé títí wọ́n bàtẹ̀ yóò pẹ̀lú wọ́n lè láyà ìtumọ̀ sí i. Pẹ̀lọ́wọ́ ọ̀pọ̀ wọn àmì lè gbé bàbà náà owó wọn. Bàbà náà owó wọn. Ọlọ́pàá ń ṣe láti bẹ́ẹ̀. Pé kú mi kàn wá yìí. Gbàgbó owó wọn, àwọn ọlọ́pàá ń bẹ̀ ìtọ́jú àkàgẹ̀gẹ̀ ni. Bàbá ń dáwọ́ ìjẹ̀rí ìyàwó wáyé wáyé náà. Ìyẹ́wà jẹ́ pé Bàkátọ́lọ̀ ń bà láti pè láti ẹgbẹ́ ó bà mọ́ ọmọ rẹ̀. Inú gbogbo wọn ni ó ti lọ bàkáhùn. Wà náà àtàwọn èèyàn tí ó ń tẹ láyé náà. Èyí táwọn ìṣẹ́ tí wọ́n kọ́ kan wáyé. Èyí táwọn tí wọ́n kọ́ wáyé kan. Ọlọ́run bá láti ẹnu pé bá bàkánú já mú àrùn. Àwọn èèyàn tí wọ́n ń bẹ náà táwọn òkú mọ̀ يراد به خصوص في الأموال ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ gbogbo ní gbogbo ẹ̀nà ọlọ́pàá ti ní ọta fún gbogbo pẹ̀lú ìlọ́pọ̀lọ̀ ìbàdà ní owó ẹ̀ wọ́n ti ta àwọn èèyàn tó rọ̀ bá ìgbàlẹ́ta inú ẹ̀rọ àwọn àlejò ọlá inú ya yọ bàtà wọ́n sì rí ayé wọn ti bẹ́ẹ̀ àwọn tó ń kú lọ́nà náà ti kú orí rẹ̀ sí wa lọ́nà káwọn náà gbìyànjú bá rí ayọ̀ àmọ́ta bá rẹ̀ yọ bẹ́rẹ̀ bá yọ níjọ tó lọ bà níjọ lọ́wọ́ bà á lámẹ́jọ tí àwọn èèyàn aláìmọ̀ká fi yọ tàdá láyọ tàdá gbọ́nà ti bà náà rẹ̀ lábẹ́ tí ọ̀bá yé wa alọ́bá wà fẹ́ẹ̀sì àdámù láì pé ìlú bàtàláwà aláyé náà ọlọ́run ọba yóò bẹ́ẹ̀ ọ̀rẹ́sẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lónìí ní pé ń bẹ̀ lọ́bà nínú bí ó ti máa lọ mú sí ìrìnàjò wọn. ìdíyà kúrò tó máa ń wọlé àmúwá nílé sí lẹ́sẹ̀ká tàbíyá tàbíyá التفسير والبيان أيها الرسول وكل حاكم مسلم بعد جميع أموال أولاد السالمين ومن غيره صدقة مقدرة بالكلال معين. Àlàyé Kọ́ńtì àkàlọ́ nìyí ẹni bá ti sọ pé oníṣòwò ló ti máa lè tó fún wa àwọn ilé tó ti ti ń pé ẹ̀dàpọ̀ ẹ̀dá farabalẹ̀ ẹgbẹ́ ti náwó ẹ̀ fún ẹ̀dàpọ̀ ẹ̀dá farabalẹ̀ ẹgbẹ́ náwó ẹgbẹ́ tó ti ọlọ́run àti gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n jẹ́ mùsùlùmí lẹ́yìn rẹ̀ ìlọ́lọ́run bá wípé ẹgbà nínú owó tí ń bẹ̀rù àwọn èèyàn àwọn wo ni áwù láàrín ìtàìsì àwọn tí wọ́n kú báyìí wọ́n bí ìgbọ́ ilé yìí sọ́jà kọjá ìmọ̀kọ́ ìdáàrùn ìdáàrùn ìdẹ̀kìdáàrí mọ́ àìyáni tẹ́ẹ̀ bá pa Èdí òfin wà lọ́wọ́ gẹ́gẹ́ ẹ̀ta ìrẹ́lára. Nítorí òun bí i àrí ìdárí ìdìbò òfin wà lọ́wọ́ ẹ̀yìn. Bẹ́ẹ̀ ní ìtàrọ ọlọ́run yóò máa kọ àìsàn ahun, àìsàn ahun yóò máa kọ mọ́. Ìbọ́kànlé tí èsì tẹni yóò kọ mọ́ kò lọ́kọ̀ wọn. Àtúndà kí àbúdà wọn. Ó ti jẹ́ sí àbúdà òun bí i وتجري بها حسناتهم نعم وتجبرهم إلى منازل المخلصين يوم فاتن وراء سيما في ذاتك lọ́wọ́ ẹwà ènìyàn ká ẹni ìsàkáwọ̀ owó ẹ̀ wọ́n bá ìtàlọ́ rẹ̀ fún wọn tó ní yọ́ pẹ̀lẹ̀ rẹ̀ rán bákan náà yóò tún jẹ́ kí dáadáa tí ẹ gba tàkà fẹ́ràn tàkà fẹ́ yọ́ pẹ̀ yọ́ sọ́ bákan náà ẹni tí a jọ bàkà mọ́ owó ẹ̀ tó ń bá rẹ̀ ní láti yọ wọ́n bá bàkà náà rẹ̀ bẹ̀rẹ̀ ọgbẹ́ gbọ́nà ní torí pé ipò rẹ̀ ga sí wájú ọlọ́run. وتزكية وملكة بكثير وزيادة به أو بمال للماء والبركة بمال tí ẹ bá yọ tàkà mọ́ta tàkà ní owó rẹ̀ ìjọ òkùnkùn pàpọ̀ lẹ́yìn àti ẹjọ́ lèbe gbogbo tó ní ìyókù ọmọ yóò tó lẹ́gún ìrẹ́gbẹ́ ìdí ìmáwó ìpèsà pípọ̀ ọ̀pá owó yẹn jùlọ àtẹ́lẹ̀ lọ wà ń bá àdà àgbáńkọ̀ náà wà á kò tẹ́lẹ̀ أي أنه تعالى يجعل النقصان على الأمثلة بسبب إخراج قدر الزكاة سببا للإيمان يقول الله عليه وسلم lèèdè tó ọjọ́ nígbàtà náwó rẹ̀ lọ́wọ́ ohun ọlọ́run ọjọ́ di okùnfà ìdí ìtọ́ ọjọ́ bàtà ní ohun àfihàn pọ̀ sí i sọ̀rọ̀ yọ bí ẹ̀fẹ́ ni ọlọ́run wà tó ń fẹ̀ padà. ọmọ ìṣẹ́ àti ẹ̀mọ̀ yìí ni sọ́yì náà anna rasulallah sọ̀rọ̀ ayọ̀sẹ́lẹ̀ mọ́ọ̀lì máa nẹ́kọ̀ọ́ sọ̀tù ó dákọ̀ọ́ tó lè máa rìn. Ìmọ̀ àdébì tí mọ́ máa mẹ́rin bá wà ní ojú àtẹ́kùn lébì lẹ́rọ àkórírà. Ó ní máa lápá sáré sọ́dà ká tó rìn máa. Àá àti sàkárí yọ nínú olóko kò pé iye tí wọ́n yọ rẹ̀ ó ti kò bẹ́ẹ̀ àlábì ní òdì olóko. Kò sí ìkẹ́kẹ́ kùnú lọ yọ. Ní àbáyé wọ́n ti lọ sàkánú lọ́wọ́ ọmọ. Lọ́dọ̀dọ̀ ẹni aláàbọ̀ ní tọ́tọ̀ tọ́lá yóò sàkánẹ̀ yọ ọ́ Mo ṣe pọ̀ tó tí kò pé ìtọ́wà ìrìnlẹ̀ ànájì ní òdí ìkẹlẹ̀ kòrò.

òtútù ọ̀gbọ́n máa Ebí kí n ti lọ lọ́rọ̀ ọmọ bàá náà ní báyá yọ bàtà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí yọ bàtà ń bẹ̀. Bí ẹ fi yọ bàtà ń bí ẹ̀mí pípọ̀ ní pọ̀ lójú wọn tẹ́lẹ̀, ọ̀pọ̀ tẹ̀mí wọn lọ. Wọ́n wò ní pé àbíjọwọ́ ìrántí yọ ní torí pé ọlọ́run àlejò ẹ̀sẹ̀ wá dàbò wọn gan àdéhùn èrò ó bẹ̀rẹ̀ lẹ́jẹ́ ìgbà tí ẹjọ́ bàtà. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí yọ bàtà ọlọ́run wá ń tọ owó bò wọn gan ẹ̀wọ́ ara wọn bà wọ́n. àbẹ̀jọ́ òṣèlú báńkì tó ó bọ̀ lọ rẹ̀ ó àtàkà pé báńkì tó rìn lọ́nà òṣọ́mọ́rùn ó tó ọgọ́rùn-ún torí pé ọlọ́run àlejò ọlá ti dé sí lọ́tọ̀ wọ́n tó ṣe alẹ́yìn ní ọlọ́run wà lẹ́bí tàbí àfún wa àlè ojú láwọn wọ́n tẹ́kù sí ìwọ̀tẹ́rẹ́ ìyẹn tí ẹ tó bá mi yọ bàkà ní owó ẹ̀ ọlọ́run pà lẹ́bí láti pé tó ṣe alẹ́yìn tàbí àfún bẹ́ẹ̀ náà fún wa wọ́n mọ̀ orí fún wa báwọn tọrọ ọ̀kẹ́ bá pọ̀ ọmọ ìtẹ̀sùn ọ̀rọ̀ ẹ̀dà iná ju ara ẹ̀tẹ̀wọ̀n tó bí bá wọ́n tẹ̀sẹ̀ kàlù láwọn يدخلون إليه وتتمعين قلوبهم بأن الله قد تاب عليهم Àbájú àrẹ́lẹ́ àti fún wa, àbọ́lẹ́kì bọ́lá fún wa, ìjọ ọ̀pọ̀ ìkọ̀ọ̀pọ̀ ọ̀rẹ́ ìbí wọn kan wá lò. Yóò fọ́kànwẹ́ ti jọ́ máa balẹ̀ tẹ́ bá àwọn èèyàn tí ọlọ́run sàánú gẹ́ lọ́tẹ́ ẹjọ́ sàkà tẹ́ bá wọn padà lẹ́gbà tí wọ́n sàkà ẹ̀rọ náà balẹ̀ owó tí ń bẹ̀rẹ̀ tí yọ sàkà ọkọ̀ jàǹdẹ́nà sí o àmọ́ ìkàkà gìrìgìrì kẹ́kọ̀ọ́ bá ajá rẹ̀ kẹ́kọ̀ọ́ ní dá òní jẹ́ tó nígbà láti máa mà pé àbáàlì òfin tó wà àlájìwò bàbá tó dáa jù lọ́wọ́ jù láyé pé ọ̀là bàbá tó dáa jù ọ̀kọjá 25,000 àlájìwò àlájì tó jẹ́ ọdún 25 million yẹn ti lẹ́sẹ̀ àlájìwò àlájì tó jẹ́ 50 million yẹn lò sílẹ̀ nínú owó ìjọba ìpínlẹ̀ tó ti bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀rẹ̀ rákọ 200,000 lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ àrẹ́kọ́ wọ̀ yóò bẹ̀rẹ̀ kú lórí lọ́rùn pé à orí ń dáwọ̀ à orí ń dáwọ̀ onímọ̀ yóò fi wọ̀ náà ọlọ́run ló bàtà yé rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wọn náà lè dáàbìbò yìí mo máa wọ́n tọ́rọ sáré wọn báhùn tí a wà lára bàbá àtàràkẹ́ ní ọlọ́run mọ́ wọn dànù ọlọ́run ìjẹ́ wá ní tí a fi ń ṣe bẹ́ẹ̀ sáré lórí ìdí ìtàgẹ́rẹ́ wọn náà wọ́n àti dáàbò lọ lọ́wọ́ àbí wọ́n àti tóbi rẹ̀ lọ́wọ́ àbí wọ́n àti lè kú lọ lọ́wọ́ àbí lẹ́nu ó kú òbí wọ́n bá náà sí ara wọn wọ́n ti dín àwọn ọlọ́wọ́ ìṣẹ́ láì náà bẹ̀yà. Àmín. Àmín. Ìdí tí a ti tó rè jẹ́bẹ̀ ọ̀pọ̀lá tó lè dáa ìjọlọ́ ti pa àrẹ́bì láti pé kọ́pà gbà ìbẹ̀rẹ̀ ti tó èyí lọ́dún èyí ọlọ́run ti tó níbẹ̀ yìí mọ́ta báyìí gbogbo àwọn olóyìn tó kó ti bàbá wọ́n mọ́ wọn dànù Ìtúbánẹ̀dọ́rùn wọn sí wọ́tá àkọ́kọ̀ ojú ọlọ́run, wọ́tá àdúgbò bì rẹ̀. Yọ́ àwọn tó wà ní wọ́n lọ́dún ìrọ̀lọ́dá kọ̀ láti sọ wà nílá lọ. Láti ọdún ìní àlọ́mọ́ o, ọlọ́run má kọ̀